egun ni oṣó wọn ìkan wọn oṣó àkàrà jẹ́ wọn ìkan wọn àjẹ́ pé iwájú bá gé ẹran báyìí èrìgì àgbà ọyá gbé. gbogbo ìgbà tí bá ti wá ní èmi ò kí ń gbàgbé ìṣẹ̀ṣe. ẹnu sọ́run. arírọ̀ ló ń mi ìwọ ni mo fẹ́ rí. ìwọ ló ń lé wọn mọ́ mi. ìwọ o fẹ́ bá èèyàn kan ṣe business tó bá ṣe ọ̀run làlà. ó wá sí ṣọ́ọ̀bù mi lẹ́nu ó da gbogbo ọjà sí mò ń tà mí. kó sí lọ gbọ́ ẹ tó lọ kọ orí ẹ mọ́ ti kọ orí ẹ̀ mọ́gi o ò lè rí ṣe mọ́ rárá. mo lè mo lè fi lẹ̀ ẹ́. ẹ ẹ máa kó gbogbo wa ẹ máa ṣe text gbogbo wa ẹ jẹ sọ pé kò sí gbogbo tó ṣe wa. yorùbá sọ wípé títẹ̀ nìkan ò bá bàjẹ́ kẹ́nìkan ò lè dá. ó ti bèrè sókè. ìtọ́lá lóyún tí a bá kó gbogbo rẹ̀ papọ̀ kò sí bẹ́ẹ̀ náà ṣe lè lágbára tó ò gbàgbé aríran lorúkọ mi mò ń rí clearly.